orúkọ yára ti ìtàṣí ń pè ìbẹ̀rẹ̀ yóò ẹni ẹ̀ wá tọ́lù ní tọ́gbà tó fẹ́ jẹ́ ẹnìkan sọ fún un pé ẹyẹ tó wọ́n gbà oṣù yẹ ti tó kò sí sí ìrìnà mo wá fẹ́ pé pé ìrọ̀lá àtàmọ́ ìtàn àlọ́ والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tá a bá parí ìṣòro àmọ̀ràn nǹkan tí àdéhùn tó lè sọ̀rọ̀ wà àyíkó lè tó tọ́ka sí ìnáà ní pé kí òun ṣe ọjọ́ mẹ́fà kó fi ṣe ṣùyàmù nínú oṣù ṣọ̀wáì yóò jọ láǹfààní wípé gbogbo ọdún yìí ló fi ṣoṣo yá. tó ti ṣọwọ́ ìrora ti lọ àsìkò tá a láǹfààní àti ṣe bẹ́ẹ̀ ti lọ. ètò túmọ̀ sí pé ó tún dà ní ìkànnì tó ló wá bá níkànnì ológun. torí ẹ̀ nǹkan tí ẹni tí ẹ sọ fún tó ló ń gbọ́ kò ṣe déédéé nǹkan tẹ̀yìn sọ fún mi kò ṣe déédéé. tó sì ṣọwọ́ ìrora ti lọ àǹfààní àti ṣoṣo yá àmọ́jọ́ mẹ́ta tó pin ó tún di ní ẹ̀mí ìfẹ́ni tó lọ́wọ́ bá ní tẹ̀mí ìrògùn. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. Naam. Ẹ ti wà lórí ètò. inú bẹ̀rẹ̀ tí wọ́n fi sọ wọ́n ní ọmọ àwọn tó jẹ́ obìnrin àmọ́ kò ṣe Islam pẹ̀lú àwọn wípé ṣé ó lẹ́tọ̀ọ́ káwọn fi fún ẹni tí ó ń ṣe mùsùlùmí bákan náà nígbà tó jẹ́ pé àwọn làwọn wò pé àwọn náà tó lẹ́tọ̀ọ́ pé káwọn fi lọ. alhamdulillah ọmọ tí ó bá ti kó hàn sí Islam tó ṣe pé nǹkan míì ní lọ sí yàtọ̀ sí Islam ẹ̀yin kọ́lẹ́tàn fi lọ́kọ náà nítorí pé táwọn bá fi lọ́kọ tẹ̀ǹtì pé islam kò gbà bẹ́ẹ̀ àpẹẹrẹ pẹ̀ lọ́wọ́ sí bó ti ṣe ya káfíra ni. olùwà ẹlẹ́dàá wa kò sì gbà wípé kí ẹnìkan kó ti máa ṣe islam kó wá lòun ṣe islam mọ́ lẹ́yìn pé wá jẹ́ mùsùlùmí pé bá fọwọ́ sí olùwà ẹlẹ́dàá wa kò gbà. nítorí pé eléyìí báyìí àwọn nìkan jọ ń ṣe wẹ́ẹ̀sì tí ń ṣe àwọn náà yóò fi lọ kọ̀kọ́ kan yín ẹ̀ gbọ́dọ̀ gbàgbàdà kankan náà pàǹsì kìnnì lẹ́yìn ìjọba tó ṣe jẹ́ zero eight zero two four four eight one four four one naam ẹ tún wà lórí ètò zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam asanla aleykum wọn ní salamu aleykum pé lákòókò ìbéèrè àwọn oníṣẹ́ nípa àníyàn nígbà tó bá fẹ́ ṣe àwọn ìwáfì wọ́n ní yàtọ̀ sí àwọn ọ̀kà àtẹ̀fẹ́jọ àti àwọn náfìlà yòókù àwọn ọmọ kí ni orúkọ tí wọ́n ń jẹ́ tó báwọn ni àwọn sì máa dàníyàn nígbà táwọn bá fẹ́ ṣe wọn. alhamdulilayi ó gbọ́dọ̀ sí tàbá fẹ́ ṣe agbọ́dọ̀ máa bó ti ṣe jẹ́ hmm. nítorí pé tàbá máa bó ti ṣe jẹ́ kò ní sí àǹfààní fún wa láti dàníyàn eléyìí tó jẹ́ kí ìjọsìn ọkọjá àtẹwọ́gbà nítorí pé ká dàníyàn lásán kọ́ ni wọ́n fi pa wá láṣẹ wọ́n ní ká tún ṣe àfihàn ìjọsìn wo pàtó láfẹsẹ torípolówó ẹlẹgàá bẹ́ẹ̀ bó ti ṣe fi hàn níbọ Muhammad sallallahu alaihi wasallam anábì sọ fún wa nínú hadith rẹ̀ pé innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa àwọn olùmọ́ni ọ̀rọ̀ tó sọ pé innamal a'malu binniyat wọ́n tọ́ka sí bó ti ṣe jẹ́ wípé ọ̀ràn àyàn ní ká dàníyàn lórí gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe tá a bá fẹ́ ní ládàá lórí ẹ̀. wà innama likulli imri'in ma nawa òun tọ́ka sí pé a gbọ́dọ̀ ṣe àfihàn pàtó ìjọsìn wo gan la fẹ́ ṣe a gbọ́dọ̀ ṣe àfihàn pàtó ìjọsìn wo la ìyẹn ní pípò tó tábà ti fẹ́ ṣe sọ́lá sákàn dàníyàn mo fẹ́ ṣe sọ́lá ẹ ṣàfihàn pàtó irú sọ́lá tó lẹ fẹ́ ṣe. bóyá sọ́lá tó bọ̀ àbí sọ́lá tó lọ́sọ̀rọ̀ a mọ̀ pé sọ̀rọ̀tò dóhùn àti sọ̀rọ̀tò làásù wọ́n jọra nítorí pọ́n ka wọn yàtọ̀ síra wọn báà tí máa ṣe wọn yàtọ̀ síra wọn báà tí máa tó nínú méjèèjì kò yàtọ̀ síra wọn jẹ́jẹ́ ni báwọn láti wá fẹ́ mọ ìwé lọ́fẹ́ sí gan ní sọ̀lá àti nítorí pọ́n máa ń ṣe sọ̀lá àti lọ́sàn a gbọ́dọ̀ ṣe àfihàn pàtó sọ̀lá àti ìwé lọ́fẹ́ sí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìjọsìn yòókù tẹ́yìn náà bá fẹ́ ṣe ẹ gbọ́dọ̀ mọ̀ pàtó ìjọsìn wò lélẹ́yìí tó fi jẹ́ pé ẹ ṣàfihàn rẹ̀ pàtó nínú àníyàn yín tó fi máa já sí pé ìjọsìn pàtó nǹkan náà lẹ́sìn. zero eight zero two four four eight one four four one. Naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Naam, ìbéèrè yín o. Béèrè tó lóye pé kí ni àbá jẹ ní gbèsè. mọ̀ nípa gbèsè yẹn ìyẹn wá padà mú owó ìyẹn wá padà tọ́jú lọ́wọ́ láti pé ìyẹn ti san gbèsè yẹn báyìí lórúkọ rẹ̀ nígbà òsì àjẹsà. èèyàn tí ì san nítorí pé kò sọ wípé tí ẹ bá mú owó wá tẹ ẹ bá pé mo ti kó ẹ bá ń fowó ń ṣe sára ènìyàn kó ènìyàn ṣẹ́kù ẹni tẹ́ jẹ lówó tó ti ṣaláìsí àwọn èèyàn rẹ̀ ṣẹ́kù láyé ẹ rí i pé nígbà tó kó fi nǹkan púpọ̀ sílẹ̀ láyé a ò máa sunkún pé gbogbo ohun tó fi sílẹ̀ sáyé ní ọ̀rá rẹ̀ ní ọ̀sán nítorí pé àwọn ẹni tó fi sílẹ̀ sáyé àwọn náà ni gbogbo ohun tó fi sílẹ̀ sáyé ọ̀kan bù sí bẹ́ẹ̀ náà ni gbèsè rẹ̀ eléyìí ti ń bẹ lọ́rùn yín tẹ́ ní láti san àwọn èèyàn rẹ̀ lẹ́lọ́ san àìkò mọ wọn kò túmọ̀ sí pé wọn lẹ́tọ̀ọ́ sáti gbà àìkò mọ̀ pé ẹ̀yin jẹ́ lówó kò túmọ̀ sí pé àwọn èèyàn rẹ̀ lẹ́tọ̀ọ́ sí àti gbà ṣebí bẹ́ẹ̀ náà ni tó bá pọ̀ ń lọ́ba jẹ yín lówó táwọn ò sì máa ṣe ṣebí bẹ́ẹ̀ ṣe wá bá wọn ẹ sọ pé èèyàn yín tó kù yìí olówó foríjì ṣùgbọ́n jẹ mí lówó tó bẹ́ẹ̀ náà ní káyìn náà bá jẹ lówó ẹ lọ kó rẹ̀ fáwọn ẹni tó jogún ẹ̀. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. naam asalaamualeykum wọ́n ní àwọn tí àwọn wà ní òkè òkun wípé táwọn sì ní èròǹgbà láti pa ẹran iléyà wípé wo ló dáa dìṣe káwọn á dáwó jọ táwọn bá ríra wọn láàrin ara wọn náà káwọn fi ra ẹran ní káwọn fún un tòun ti pé àwọn onílé láǹfààní láti fún un sí ọ̀nà mẹ́ta láti lè fi ṣe tààrà tàbí káwọn sẹ́ńdì owó sílé fáwọn èèyàn àwọn tó bá ń ṣe wọ́n lè wo ló dáa jù. wọ́n pa mi tí wọ́n wà tọ́mọ ti láǹfààní àti lè pa náà ní nǹkan tó gbà jù ìwọ níbikíbi tó bá wà lókun ìgbà tó bá jẹ́ mùsùlùmí wọn náà sọdún léyà wọn náà gbìyànjú láti pẹ̀ràn léyà níbi tó wà kí dùnnú rẹ kó lè bàa pọn kẹ́kẹ́. àmọ́ àwọn ìlú kan wà tó ṣe fún àwọn èèyàn ń gbé gẹ́gẹ́ bí àwọn ìlú òyìnbó wọn ò ní ní àǹfààní àti lè lọ pẹ̀ràn yẹn nítorí pé ẹran tí wọ́n ń rà jẹ wọn ò máa bá ṣe ń pa ìjọba ọ̀fẹ́ fún orí bá ṣe ń pa torí àwọn kan wà tó láwọn ń jà fún ẹ̀tọ́ ẹranko àwọn tó láwọn ń jà fún ẹ̀tọ́ ẹranko wọn bá rẹ́ nìkan pé ń pa ẹran lójú ayé tí gbogbo èèyàn ń rí wọ́n gbé lọ ilé ẹjọ́ wọ́n ní kọ̀ láàánú ẹranko ẹranko gbogbo àwọn bí èèyàn bá ti dilẹ̀ gbogbo oríṣiríṣi àwọn àṣàkáṣà gbogbo àwọn ìgbésẹ̀ tí ìgbésẹ̀ tí ò wúlò tí ó ṣàǹfààní náà lẹ́ẹ̀ma rí ń bẹ̀. tó bá ti wá rí pé ibi tẹ́yìn ń gbé yìí kò lè rọ̀ yín lọ́rùn láti pẹran léyà ń bẹ̀ nítorí àwọn ìlà àlàkalẹ̀ ti wọn kò sí wàhálà ń gbaná ilé ìfowó yẹn ránṣẹ́ sílé wọn bá ń pẹran léyà rẹ̀. kò tó wá sí tó burú lẹ́yìn ìgbà tó bá bá ń pẹran léyà rẹ̀ pé wọ́n bá ń gbé ránṣẹ́ lọ́nà tó bá gbà rọ̀ wọ́n máa ń gbé nǹkan kan nínú rẹ̀ ránṣẹ́ lọ́nà tó bá gbà rọrùn báyà lẹ́yìn ìgbà tó bá ti ṣe tó bá ti dín wọ́n lè gbé ránṣẹ́ sí i yóò bá sì bùkátà rẹ̀ kò sọ àlọ́. zero eight zero two four four eight one four four one naam zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yóò. Náà mi bẹ̀rẹ̀ yóò. Bí kí ni? Bí kí ló ṣẹlẹ̀ sí wọn? Alhamdulillah, kí ló rẹ̀ bá ṣẹlẹ̀ èèyàn kan àbí èèyàn méjì tó lè dá mójútó wọn àwọn lọ bá ìmáàmù yẹn wọ́n ṣètò bí wọ́n ti ṣe gbé kúrò láyé yẹn tí wọ́n fi lọ ṣètọ́jú rẹ̀ ẹlòmíràn bọ̀ síwájú láti tẹ̀síwájú pẹ̀lú sọ̀rọ̀ torí pé ńgbà míì wọ́n máa ń ṣubú ó jẹ́ pé nǹkan tó ṣe yìí tó má tètè sáré sí wọ́n lè gbẹ̀mí rẹ̀ là tó padà dẹni tí àlàáfíà tún padà sí la tá a bá tètè sáré sí bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ni ọba kù eléyìí tó kù máa ṣe wípé àwọn tá lẹ́yìn imam àlóye àti àgbọ́yé tó péye tó bá wá ṣẹlẹ̀ wípé imam ó ti ṣe ṣubú ó ṣubú pinnu ó ti ṣaláìsì tó àwọn ògbé wọn kú mẹ́rin á lọ tẹ́ wọn síbi kan gbàtà bàtì rà àmì pé ẹ̀mí ṣẹ́kù lára wọn mọ́ á tẹ́ wọn síbẹ̀ á sì gbìyànjú láti jẹ́ ọjọ́ pé ibi tá a tẹ́ wọn sùn kò ní jẹ́ ibi yóò ti dàbí ìgbà tí wọ́n fi hàn sẹ́sìn àwọn wa padà wá bẹ̀rẹ̀ sọ́lá tù wá gbàtà bá parí sọ́lá gbogbo wọn wá sí ní tó bá tó àti ní tó bá yẹ pẹ̀lú ìmáàmù. tó bá jẹ́ pé ìmáàmù yẹn ń sọ kótóbà jùmọ̀ lọ ni ńlọba hmm. kù lórí kótóbà yìí àwọn kan dìde wọ́n gbé wọ́n gbé lọ síbi tí wọ́n bá fẹ́ gbé sí kótó di pé wọ́n parí sọ́lá nígbà tí. àti wà lórí ètò zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four. ọkàn láìpẹ́ ìjẹ́pẹ́ bá lò kí àtọ̀ bá ti jáde dandan ní kẹwẹ́. ó wá nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní innamal ma'u minal ma' nítorí a ó máa dami sí gbogbo ara látàrí omi jáde lára. eléyìí jẹ́ hadith alákọ̀ọ́kọ́ tí ń ṣàpèjúwe fún ni tí máa sọ ní ìdún jánábà. lẹ́yìn rẹ̀ làdìsí mi fún wa wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní ìdàlítàpàl khitanani faqad wajaba al-ghusl. anábì nígbà tí abẹ́ méjèèjì tó bá ti kanra wọn tí abẹ́ méjèèjì tó bá ti kanra wọn ó ti di ọ̀ràn ìrìn eléyìí tó túmọ̀ sí pé jánábà máa wáyé látàrí pàtàjáde a sì tún máa wáyé látàrí pé ìbálòpọ̀ ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin kọ́dà tí àtọ̀ ọmọ jáde lábẹ́ bá ti wọnú abẹ́ ó ti dẹ̀dẹ̀ dán ti kàwẹ̀ náà. jazakumullahu khairan wa sallallahu alaykum zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. نعم Zero eight zero two four four eight one four four one. Zero 2348024481441 zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Now. Ìwà àpárẹ́jọ yẹn jọ, ẹ̀tọ́ wà lórí ètò. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀kọ́ mi tàbí owó àjọ. Náà ìbẹ̀rẹ̀ yàn. Ní ẹ̀rọ mọ̀ bẹ́ẹ̀ bá dúró ẹ̀mí ẹ̀ mi sí kú èyí tó ní èyí tó ní ọ̀ṣọ́ alhamdulilayi ó fi ìgbà tó bá jẹ́ kíkọ sọ̀rọ̀ ó kàn fọwọ́ sí àfojúwe kú ọ̀mẹ́ àwọn kò sí nǹkan tó ṣe sọ láti rẹ̀. jazakumullahu khairan wa ahsana ilaykum zero eight zero two four four naam. Àlékún sára àwọn aṣọ́tọ́lá àbárakátù. Ẹjẹ́ bá gbọ́n òkèrò. Ẹjọ́ mo fẹ́ padà sórí ìbéèrè kan. Orúkọ yín àti ìgbà tí ń pẹ̀lẹ̀ jọ. Nàmà. Nà ẹ bá ń gbóhùn pé ẹjọ́. Nàmà. Ẹ̀jẹ̀ mo fẹ́ bèèrè ní wípé tí àfa àmúṣùn bá bí ọmọ ẹ̀yọ̀ ká tó jẹ́ obìnrin. Ṣé pé ẹ̀yin ọlọ́wà sọ fún ẹ̀yin ẹni èèyàn fẹ́? Ṣé kí wọ́n kó ọmọ yẹn lọ́mọ ní àbí báwo? Àkọ́kọ́ ọmọ yín náà lọ́mọ yín ọmọ yín lọmọ yín ẹ bùkátà láti kọ́ lọ́mọ ṣùgbọ́n nǹkan tí ń bẹ láàrin tó jẹ́ àjọṣepọ̀ gẹ́gẹ́ bí bàbá sọ́mọ ìyá sọ́mọ ọmọ yín ti fọwọ́ ara rẹ̀ bàjẹ́ ọmọ yín ó ti fọwọ́ ara rẹ̀ bàjẹ́ torí ìdí eléyìí báyìí kò ní jẹ́ ọmọ tó ṣe wípé yọ́n lẹ́tọ̀ọ́ láti jogun rẹ̀ tó bá kú gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe lẹ́tọ̀ọ́ láti jogun rẹ̀ tó bá kú ọmọ yẹn kò sì sí nínú ọmọ eléyìí tó ṣe wípé yóò jẹ ọmọ tó ṣe pé àmọ̀ fàmọ́ra lẹ́yìn ìgbà tó ń bá ti sọ pé òun ṣe ìsìláàmù mọ́ nítorí pé ìsìláàmù fún gan lókun tó yí tó so wà pọ̀ nígbà tí èèyàn bá ti sọ pé òun ṣe mọ́ ìmọ̀ pé nígbà tí èèyàn ń gbà àwùjọ tó ń bá ti lo ṣẹ̀ríà náà níbèrè yìnyẹn ló lè wáyé ibi tí wọ́n ti lo ṣẹ̀ríà òfin ọlọ́hùn sọ fún wa gẹ́gẹ́ bí hadith abdullahi bin abdullahi sọ̀rọ̀ bí ọlọ́hùn àyùmọ́ eléyìí tí al-Imam Bukhari tó gbé jáde nínú ìṣúra rẹ̀ òfin Allahu sọ fún wa pé man baddala dīnahu faqtuluhu ẹ̀yin tó bá ti lóun ṣe Islam mẹ́pa ẹ̀rọ pé ńgbà tí wọ́n nílùú tó sófin kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ nígbà tó ṣe pé ó sì fún láǹfààní pé kọ́ máa ṣẹ́kù láyé iná ìlàjì ń ṣerú ìbéèrè tó bá pófin ṣẹ̀rí àgbáwà ni wọ́n ti pa lẹ́yìn ìjọba sí bẹ́ẹ̀. zero eight zero two four four eight one four four one. Ẹ̀sùn wà lórí ètò. Zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Naam. Salaamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yà ti fi tẹ́tí tọ̀. Orúkọ mi ni Rájí Àdúgbà. Naam, ìbéèrè yìí náà.

الحمد لله لن يتبقى لي صلاة سنة النبي صلى الله عليه وسلم ونحن نقاس التسبيح هنا وانقطاع لين صلاة سبحان الله والحمد لله Allahu Akbar ọ̀kọ̀ọ̀kan gbólóhùn yóò jẹ́ ìgbà mẹ́tàlélọ́gbọ̀n ní ti ọgọ́rùn-ún a sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir káwá fi àwọn ọmọ ká wa àwọn ọmọ ká ọwọ́ ọ̀tún ká máa fi ka tẹ̀síbíyì yìí òun lè tọ́lọ́lá jù wọ́n nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam wípé àwọn ọmọ àkọ́wọ́ wa mustantaqatun yawm al-qiyamah àwọn ọmọ wọn sọ̀rọ̀ jẹ́rìí gbè fún ni tó bá ti dọ́gbìn al-qiyamah torí ọmọ àka wa ní ká máa fi ka kí ṣe tẹ̀síbà ọmọ àka ọwọ́ ọwọ́ ọ̀tún ní ká máa fi ka kí tẹ̀síbà. lẹ́yìn rẹ̀ ẹni sítà máa ń ṣàdùà sọ́tọ́ sọ́mọ pé olùwàgbàdùà mi lọ́lá nàbì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ ọ̀la ìta fọ́nṣọ́ ọ̀wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdáda lẹ̀ lélẹ̀. lábẹ́ òfin ṣẹlẹ̀ a ti fọlá nǹkan kan tọrọ lọ́dọ̀ ọ̀wọ́ àmẹ́lẹ́ títẹ́ rí bẹ́yìn ti ṣàtẹ̀gùn síwájú ọ̀wọ́. yẹ́rẹ́ ti ṣe jẹ́ obìnrin tẹ̀sí ti lọ́jọ́ lórí ó lè jẹ́ pé ó ti tójọ́ mẹ́ta tẹ́ǹtì mójútó ẹ̀sìn Islam tẹ́ẹ̀ fi ṣàwàdà ẹ lè sọ pé ìwọ òpó ti tó yọ ọdún báyìí tí n tẹ̀sìn Islam mi tí n ti ṣàwàdà tí mò ń mójútó àti sìn ọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba olúwa sì ń kábàá fún mi nítorí nǹkan yìí. tí èèyàn bá jẹ́ pé èèyàn bá fi iṣẹ́ rẹ̀ ṣàtẹ̀gùn